jiki jiki jiki jiki jiki dabs two tina ẹ wá ṣeré ó di yẹ ọ̀nà ṣàkóṣàkó o gbọ́n ṣá. mi ò lè rògbò kan. <laughs> mi rò pé o gbọ́n ṣá. ọ̀nà ìṣàkóṣà ẹ̀ torí tó o bá gbọ́n ṣá. jọ̀bọ̀ jọ̀bọ̀. wọ́n sáré wá bọ́ mi jó ṣáá. Eh. Damilola John, Bami John Shaku. Hey, I'm available. I am, I am capable. DJ still is on table. Auntie Anna John, Bami John Shaku. Hey, they all like to dance Shaku Shaku. Even when she dey walk, she must to dance Shaku Shaku. Yeah, Naomi Malo faraway o oh. Dabs too go go la la yeah o oh. Ah, kò dẹ̀ far away. Oh? Come to me, let me take you far away. Ah ah, what's that? What's that? What's that? Why you girls looking at me? What's that? Are you shook to me to your love any? What's that? Hey, stop that. Stop that. Why you guys doing this to me? Stop that. We are lego fako dance. Reason I shaku shaku no be Put it down, bring it down, show me now, shake it down. Prosper for me, lama to ti ja ja ja. Me o fe yi to ti shamaya. Orin mi Marian Tem kan call me Corona. Corona. i am ọmọ ológo sàn wí náà. Because say you see me for TV, you gotta tell me so you love me, oh. so you want to chop my money. I beg you make you book it down. Today na Friday, we go got to rock it now. Any show where we do now, we got to shut it down. Àti eré síká, ọ̀rọ̀ mi tẹ̀ tún pín ká. Very soon, very soon, ẹ máa tó jà àtúkà. Àrìndí òkè ń tarí chat gàdó, fẹ́ jẹ gbèsè àpọ̀dà ò kí ń ta tọ́kì yẹn o tó fẹ́ ilé jan o yóò wulẹ̀ jẹ gbèsè ni o. sítì wàhù mo máa ń láì kí máa wo búra ìyàwó mi mo máa ń láì máa wo búra ìyàwó mi ẹ má lọ fọyàn bọ́ mi lọ mi o. ṣé o gbọ́n ṣá. mi ò lè rògbò kan. <laughs> mi rògbò gbọ́n ṣá. ọ̀lẹ́ ṣàkúdà ẹ̀. torí tó bá gbọ́n ṣá jọ̀bọ̀jọ̀bọ̀. wọ́n sáré wá bọ́ mi jó ṣáá i'm available i am i am capable díẹ̀ sí lórí turntable dámilọ́lá jọ bá mi jó ṣàkù i'm available i am i am capable díẹ̀ sí lórí turntable wọ́n ti hàn ẹ̀jọ̀ ẹ̀ bá mi jó ṣàkù. iṣẹ́ yìí ló ṣe mí sìn ẹ̀ orí ẹ̀ rẹ́mọ̀nì ọ̀pọ̀ ajá àbájá àti dúpẹ́ wà ń bí dúpẹ́ donuts ọ̀rọ̀ ṣé lájẹ wọn long drive ó ti yẹ keep it loud ìlú wa bá o gbogbo tẹ exclusive bóyá ó ti yẹ jọ o.